ẹlẹ́pàáyí ẹlẹ́pàáyí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. báwo di bàdé ọ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀ pàpẹ́ o pẹ́ o pẹ́ o ẹ̀ pẹ́ù pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́ù ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́ù. ẹlẹ́pà yí ẹlẹ́pà yí pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́ù. máa jó lọ bí ọ̀yọ́ ilé pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́ù. máa jó lọ bí ọ̀fà mọ̀jọ pẹ́rẹ́pẹ́rẹ́ báwo ti gbàdé rán o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o ẹ̀pàpẹ́ o ẹ̀pàpẹ́ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o ẹ̀pàpẹ́ o ẹ̀pàpẹ́ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o.